أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الصادق الأمين نبينا محمد وعلى آله وصحبه وجميع سالك طريقته إلى يوم القيامة أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó wò wá ṣe nínú àánú ẹ̀ tó ṣe ẹnìkọ̀ọ̀kan wá lẹ́ni tó ń pe gbólò la ilaha illallah tọkàntọkàn taratara tó ṣe wá ní mùsùlùmí òdodo àfijọ́ kan sọ ọlọ́run ọba bíi ọlọ́run àdánwò kéré ó tóbi tó máa ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀dá tí ó gbé ní ipò olùgbọ́lọ́run lọ́kan ṣoṣo. bọ́sẹ̀ èyíkéyìí ẹ̀sìn táwọn èèyàn ń pè lẹ́sìn lórí èpẹ̀ kọ́lọ̀ ń kó fi wa. kó jẹ́ ta síwájú ẹ̀dá anabiwa muhammad sọlọ́wátúlọ́hì wọ́sẹ̀lẹ́mù alẹ́ tó tàwárà ilé ẹ̀ àti gbogbo àwa tá a bá tẹ̀lé ìlànà ẹ̀ títí tí ó fi di ọjọ́ àlùkì tí ó àánú jùlọ kó sànù wa. láì ní dènà pẹnu gẹ́gẹ́ bí atọ́kùn wípé tí ó jẹ́ àkórí ìbánisọ̀rọ̀ wa òní nàwákìdù la ilaha illallah àwọn nǹkan tí máa ń ba gbólóhùn la ilaha illallah tó máa ń bà á jẹ́ tí wọ́n bá ní nǹkan ba nǹkan jẹ́ kìí ṣe dandan ni fún ẹni tí nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ ẹ̀ kó mọ̀ yìí pé n ti ń bẹ lọ́dọ̀ òun ti bàjẹ́ tí n ti ń sì bẹ lọ́dọ̀ rẹ̀ sì ti bàjẹ́ lápèjúwe ẹ jẹ́ kí gbogbo wo fi ibi pẹlẹbẹ ká fi jẹ́ tá a bá ń lo láptọ́pù a bá ń lo dẹ́kítọ́pù lọ́wọ́ a rí i pé tí fẹ́rùsì bá ti wọlé tọ̀ ọ́ ẹni tí ń lò lè máa lò lọ tí ò sí ẹni fura pé nǹkan kan bẹ́ẹ̀ nu tó ń lò tó ti bàjẹ́ ṣùgbọ́n gbà tọ́lọ́run ọba àlekè ọlá bá ní kó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àbí kó yíwọ́ níjọ́ kan ìgbà yẹn ni ó tó mọ̀ yìí pé nǹkan ti ṣeun àbí bí ẹni tí àìsàn ń ṣe kọ́lọ́run kó má fi àìsàn di ẹnì kọ̀ọ̀kan wa mọ́lẹ̀ onítọ̀hún lè má fura pé nǹkan kan ń bẹ nínú àgọ́ ara àwọn tọ́jẹ̀ nǹkan ìnira títí tí ìnira yẹn ó fi máa peléke tí ó fi máa polúkú musu nínú àgọ́ ara ẹ̀ ìgbà yẹn ni ó tó wá fura mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó máa ń ba gbólóhùn la ilaha illallahu jẹ́ mẹ́ni tó ń wí lẹ́nu lọ́wọ́ tí ò sì ní fura àyàfi kọ́lọ̀ ń kókó ayọ́ ń bẹ̀ tá fẹ́ sọ̀rọ̀ nǹkan yìí ọ̀rẹ́ yẹn nàmbà túláàsì òní kí a mú dé etí gbọ́ wa gẹ́gẹ́ bí afa wa ìmáàmù wa sáàdì bó sì ṣàlàyé pé ẹni tó bá fẹ́ mọ gbólóhùn tá à ń pè ní la ilaha illallah àbí ẹni tó fẹ́ mọ nǹkan tí yóò bá gbólóhùn la ilaha illallah ò jẹ́ ọ̀ràn ẹ̀yàn nàmbà túláàsì ni kọ́mọ̀túmọ̀ gbólóhùn gan yọ́mọ̀túmọ̀ gbólóhùn yẹn yóò sì mọ àwọn májẹ̀mú tó gọ́fà gbólóhùn gan abẹ́ méjèèjì yẹn láti wá yọ àwọn nǹkan tí máa ń bà jẹ́ wa akulu wa bilahi tawfiq ntí à ń pè ní gbólóhùn la ilaha illallah lọ́dọ̀ àwọn àfa onímọ̀ sunna tába sọ pé lọ́dọ̀ àwọn àfa onímọ̀ sunna ntá gbàlérò ń bẹ̀ ní àfa onímọ̀ àkéèdà torí lọ́dọ̀ àwọn àfa onítìrà wọn a máa sunna síkéni o àlẹ́ àkéèdà tí wọ́n bá sunna ń gbà ni wọ́n fi gbàlérò gẹ́gẹ́ bíi tìrà àfa wa alìbàrìbàhárì tó pè ní kìtàbù sunna bahari, ìgbà táwọn afọwọ́mọ ṣàlàyé rẹpẹtẹ lé lórí wọn ní túmọ̀ gan ni kìtàbù àkìdà àti àkìdà ni òní ń jẹ́ sunna lábẹ́ bẹ́ẹ̀ kí ni nǹkan tí a ń pè ní gbólóhùn la ilaha illallah lọ́dọ̀ àwọn afa onísunna wọ́n ní tá à ń pè ní gbólóhùn la ilaha illallah ó ní gbólóhùn èyí tọ́já sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sí ẹni tó bá wù lórí ahọ́n ẹ̀ yóò fi sórí ahọ́n ẹni tó bá wù pé kó nítọ̀ ń gbé e jáde kì í ṣe gbólóhùn téèyàn ó wì í tí ó sì fọkànbalẹ̀ yìí pé ńgbà mo ti wì í àbùṣe ti bùṣe kò rí bẹ́ẹ̀ bí kò ṣe pé tí ọba tí dé ọkàn táwọn sì gbé síta a lè gba gbólóhùn yẹn wọlé kílẹ̀ rí wa lórí eléyìí ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ìmáàmù wa Malik kí ọlọ́run bá ní lékún bàbá rẹ̀ àbíkọ́lọ́mba lékún bàbá náà ní ìkẹ́ ó bí ọmọ kan tí a ń pè ọmọ rẹ̀ yẹn ní Halima ọmọ rẹ̀ yìí obìnrin ni nínú àwọn ọmọ rẹ̀ tó bí ó sì kọ́ ọmọ yìí lẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ ti súnà tọlọ́hun tí ọmọ yìí sì gbọ́ ẹ̀kọ́ tó yé dáadáa kí wọ́n á ní tó ṣẹlẹ̀ sí ọmọ yìí ẹnìkan sì ń bẹ́nu àwọn ọmọ akéwu Imam Malik kọ́lọ́mba bàbá náà tó ń jẹ́ ń tíṣẹ̀ ń kéwu ṣùgbọ́n kò rè tí ì jinlẹ̀ ó sì ti wá bùkátà sí kọfí aya Imam Malik ó sì fẹ́ kí ẹnì yìí stọ́pù ẹ̀kọ́ ẹ̀ lórí ibi tí ọba adé tọrọ gọ́ọ̀rọ̀ ń gbà yẹn tí wọ́n bá ti níyàwó ẹ̀kọ́ lọ sinmi ni Imam Malik wá dísáì láti fi ọmọ rẹ̀ Halima yẹn tẹ́kọ̀ọ́ tiẹ̀ ti yanjú láti fi fún ọmọ kéwù rẹ̀ tẹ́kọ̀ọ́ rẹ̀ ti yanjú ẹ bí àwọn afa ń ṣe tẹ́lẹ̀ báwa sá àwọn afáàṣe fi ìfirẹ́ ẹni jìn lórí ní tí wọ́n bá fẹ́ ṣe nígbà tẹ́ni ìfẹ́ tó fẹ́ àlímọ̀ yìí tán ó lo ọ̀sẹ̀ kẹ́ni lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọ̀dọ̀ ọ̀sẹ̀ kejì lọ́sẹ̀ kejì ṣe bẹ̀rẹ̀ báyìí ọba tún di tíra rẹ̀ bí ṣe é dì í ó fẹ́ mórí lọ ọ̀dọ̀ àfa láti lọ́ọ́ máa bá kéwù lọ. ìyàwó rẹ̀ wá sọ fún mi pé ń bo lọ́dà ó lòun lọ sọ́dọ̀ àfa àwọn ni ó ní táàlà àfa rẹ̀ ó ní bàbá rẹ̀ náà ni òun fẹ́ máa bá ẹ̀kọ́ ọ̀hún lọ ìyàwó bá ní bọ́lọ̀ ń kà gan nínú àwọn tírà rẹ̀ ọba sì yàn án ìgbà tí ó sì yàn ní àjókòó ọlọ́run ti kí ọ Imam Malik ti wà nù ilé ẹ̀ sórí gbogbo tó ń bá lọ yìí á farabalẹ̀ ká fúnra wa ò nídìí àti bọ́ta so báyà tiẹ̀ ṣe dàáfà rẹ̀ nu eléyìí wá ń túmọ̀ sí Fẹ́mi àtẹ̀yìn náà pé tíyàwó wa bá mọ kéwù jù wá lọ sẹ́ẹ̀rí bí akọ ọwọ́ mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin òun náà ni pé àwa la máa náwó lé lórí àyè bẹ́ẹ̀ kọ́ ni ìjẹ́ ìmú rẹ̀ ọ̀ràn yẹn ni fún wa bùkátà rẹ̀ ọ̀ràn yẹn ni fún wa bọ́bà rẹ̀ kágbé lọ sí ọ̀ràn yẹn ni fún wa tọ́ba sàti dọ̀rọ̀ kéwù ẹ̀sàjà sọ̀rẹ́ńdà fún so kálíba àjẹgbádùn rẹ̀ dáadáa so ó di sànù kọ́lọ̀ ń kó sànù àbí mọ̀ á límọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ọmọbìnrin ọkọ ọkọ rẹ̀ ní ẹ̀kọ́ kóró tínú ọkọ sì dùn kódà látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ń gan tibẹ̀ dà fà wọ́n wá ní ẹrú kan ẹrú yìí wọ́n mú wá láti ìlú ìlú yẹn ló di ìlú lọ́jọ́ ti tòní wọ́n máa ń pè ní Tajikistan lórí máàpù ìlú yẹn ìlú Tajikistan yẹn ó ń bẹ tahta ihtilalu Síìnì ó bẹ ní ọ̀ndà Síìnì lọ́jọ́ ti China àwọn ni wọ́n ń ṣe ìjọba lé lórí tí wọ́n sì ń colonize wọn lọ́wọ́ ọmọ ìlú yìí ò ní ẹrú wọn yẹn ẹrú yìí wọ́n wá ń bá sọ̀rọ̀ yìí pé kọ́sá gbólóhùn lọ́kàn ọba ní òun ò ṣetán àti òun ò ṣetán àti gbólóhùn lọ́kàn iná táwọn ń bọ nílùú àwọn èsì lọ́lọ́run ti tó wọn máa kọ̀ǹtínú ṣùgbọ́n wọn máa ṣe bọ̀ ìsìnyí gẹ́gẹ́ bí ẹrú inú wa máa ń bí ọkùnrin yìí tọ́jú ọkọ ọmọ Imam Malik ọwọ́ adọ́jọ́jọ́ kan wá pé ẹrú yìí pé a ní kó sọ gbólóhùn la ilaha illallah ó sì ń yarí mọ́ wa lọ́wọ́ ẹ bá kàn wí tó sì sinmi tó bá ti wí àwọn sì máa tọ́jú rẹ̀ ń tọ́jú mùsùlùmí kàn wí gbólóhùn la ilaha illallah ìyàwó rẹ̀ wá ní ṣe sùúrù sórí ẹ̀yìn afa rẹ̀ ẹ̀ ṣeun ó ní ṣe sórí gbólóhùn la ilaha illallah tá à ń sọ yìí kì í ṣe ń tọ́mọ nìyẹn yóò wí láhán yóò tún wá jókòó gbẹ̀dẹ́ sínú ọkẹ́ tó túmọ̀ sí pé yóò wí láhán yóò tún máa fi túmọ̀ rẹ̀ ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n bàbá ni ó wí láhán ní ìsìn tí ò fi ṣiṣẹ́ ṣe òtún bá ń tẹ́ni tó wí nípa àdélé ìjà lọ lára bóyá ló ń lè padà jèrè ọkàn ẹ̀ tí ó sì wí tọkàntọkàn àti torí ahọ́n tó ti fẹ́ gbé jáde lẹ́yìn ìgbà ráńpẹ́ ẹni padà gba Islam tó sì wí tọkàntọkàn kí ni tí mo fẹ́ fàyọ́ ń àṣekápọ̀ kama wí gbólóhùn la ila ila la ila ila la ìlà ìlàlà òǹgàn kọ́ ni gbólóhùn yẹn bí kò ṣe pé béèyàn wuli ẹ̀ẹ̀mẹ́ta péré lójúmọ́ tí ọ̀fà ń gbàgbà tó bá ti ṣiṣẹ́ tọ̀ ọ́ tí ó sì jẹ́ káwọn nǹkan tó lè bàjẹ́ kó ṣubú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gan lórí gbólóhùn yẹn wí ẹ wá máa bá mi ká lọ. gbólóhùn la ìlà àyílàlá nǹkan méjì ló túmọ̀ sí. Si gẹ́gẹ́ bí afawa ibnu taymiya rahimahullah bó ìsàlàyé fún anu tíra rẹ̀ kitabu al-ubudiyya kitab al-ubudiyya li ibnu taymiya baba yìí sàlàyé ń bẹ̀ yìí pé méjì ló kó sínú anafuyu wali isbat anafuyu wali isbat ó ní kí la ń pè ní nafuyu ó ń tà ń pè ní nafuyu ní gbólóhùn tọ́lọ́wọ́n ọba àlekẹ́lá sọ yìí pé la ilaha kò sí ọba kan nínú ọba musa ayọ̀ lọ́wọ́ ọba tó sọ pé shahida Allahu annahu la ilaha illahu wal malaika wa ulul ilmi qa'iman bil qist ọlọ́wọ́ bá ní sẹ́hìdà lọ́hù annahu la ilaha illahu ọlọ́wọ́ bá tó dá sánmà tó dá ilẹ̀ sánmà méjèèje ilẹ̀ méjèèje gbogbo tí ń bẹ nínú sánmà gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́wọ́ bá ló dá òun gan fúnra ara rẹ̀ sọ yìí pé òun jẹ́rìí pé kò sí ọba kan tayọ tani o tayọ wọn lọ́hùn sehida allahu anahu la ilaha illallah lábẹ́ bẹ́ẹ̀ gbólóò yìí ìtumọ̀ rẹ̀ ni pé la ilaha nafuyu ni ọlọ́run ọba àlekè ọlá nàfa gbogbo ti ń jẹ́ ìlàhà ẹ rí pé nàkírọ̀ lọ́lọ́run ọba mú ìlàhà wá ó ní la ilaha gbogbo ntọ́mọnìyàn wárí fún tálùjànà wárí fún wípé òun gan lè jẹ́ olùdókòwò olùrànlọ́wọ́ abólùrànlọ́wọ́ abólùjọ́sìn fún lọ́fóun gbogbo ẹ̀ pátá kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ọlọ́run la ìlàhà kò sí ti ń jẹ nǹkan míì kò sí ti ń jẹ nta ń jọ́sìn fún kò sí ti ń jẹ nta ń pè lọ́lọ́run illallah àyàfo wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ibẹ̀ yẹn gan ni ìsìbáàtù ti wáyé idan afawa ibnu taymiya rahimahullah ó ní hadihil kalimatul mubaraka tàdọ́mọ̀nẹ́tì làfùdọ́yìn kẹ́límà alálùbáríkà yìí ó gbé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó gbé sínú nǹkan alákọ̀ọ́kọ́ nínú tó gbé sínú òun náà ní gbólóhùn la ilaha tí í ṣe nafiyu illallah oní isbat àṣé alẹ́ jìnnà gbogbo ntọ́ba lè jẹ́ níta lè máa wárí fún tó yàtọ̀ sọ́lọ́hún àwa fi ọlọ́hún ọba àlekè ọlárin lẹ̀ gbólóhùn la ilaha illallah kìí ṣe gbólóhùn tí ọmọnìyàn máa ń sọ jáde lẹ́nu lásán tí a wàá gbà yí pé ẹni tó sọ̀rọ̀ yìí mùsùlùmí ni akalasun sẹ́ńdá muhammad sallallahu alayhi wa sallam nínú sọ̀rọ̀ Bukhari àti muslim bóyì ṣe wà nù gbogbo kútùbù sunan pátápátá òhun ni wípé ẹni tí ó jẹ́ pé gbólóhùn tó wí gbẹ̀yìn òun gbólóhùn la ilaha illallah onítọ̀hún yóò pàdé ọlọ́run ọba rẹ̀ lẹ́nu tí ọlọ́run ó yọ́nú sí tí ó sì jẹ́ kan nù ọmọ àlùjánnà bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n ẹni tó bá sọ yìí pé gbólóhùn la ilaha illallah tí ò dé ọkàn ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò lè rí níta nàbí sallallahu alaihi wasallam wí kò lè rí jẹ lérè àfi kó dọ́kàn ẹ̀ kọ́nà ọba láàánú jùlọ kó sànú ó sì ń bẹ nú ọgọ́ọ̀rù èèyàn tí ó sì wọ́ ọsẹ́ tí ò ní rí kẹ́límà yìí pé tí ó sì jẹ́ ni ọlọ́run kò yẹ ṣe dandan ni kò yẹ pé kẹ́límà yẹn téèyàn bá fi ele téèyàn bá fi ele rí pé onítọ̀hún yìí sẹ́ni ọlọ́run no ata rasul sallallahu alayhi wa sallam nígbà tí ó sì wọ́ sẹ́ anabi sọ̀sán sọ yìí pé ìlàrọ̀ bí kìí àlà gbólóhùn tá anabi wí kì í ṣe gbólóhùn la ilaha illallah labẹ́bẹ́ gẹ́gẹ́ bí afọwọ́ ibùdó mi àṣewàṣì ṣàlàyé nínú tíra al-ubudiyya wọ́n ní ajásí pé gbó la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ní ṣókí ó ní pé la ilaha bihaqqin illallah kò sí ọba kan ní ti òdodo tayọ Ọlọ́run kò sí olùjọ́sìn fún ní ti tòótọ́ tayọ Ọlọ́run kò sí olùwárí fún ní ti pàápàá tayọ ọba adẹ́dà ti sọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ìbá sí àyà tí ń bẹ nínú Al-Qur'an nínú sọ́rọ́tù lukman quran chapter thirty five verse thirty ọlọ́run ọba àlekèọ́lá ni dhalika bi anna Allah huwa alhaq wa anna ma yad'una min dunihi albatil wa anna Allah huwa alaliyyul kabir ọlọ́run ọba ni dhalika bi anna Allah huwa alhaq dhalika bi anna Allah huwa alhaq eléyìí fi wá sí pé ọlọ́run ọba ni ọba òdodo wa anna ma yad'una min dunihi albaat gbogbo kí n tẹ́ ẹ bá ń wárí fún òun tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run lọ́ọ́ ní jẹ bẹ́ẹ̀ kì í sọ ọlọ́run rárá bíi ti wulẹ̀ kọ́ ma wa anna Allah huwal aliyyul kabir ọlọ́run ọba ló ga ju gbogbo ntí ga lọ òní aliyu ọba tó ga ju gbogbo ntí ga lọ alikabir tó sì tóbi ju gbogbo ntọ́ba rí kó ń tóbi lọ tabawo gbólóhùn méjèèjì aliyyul kabir ó túmọ̀ sí pé ọlọ́run ọba ga ju gbogbo nkí ń lọ pátá gbogbo nkí ń pátá lọ lọ́wọ́n bá àlekẹ́ ọlá ga jùlọ ẹ̀yin náà ẹ̀já wù ọgọ́rọ̀ gbà lọ́wọ́n bá sọ pé arrahman alal arshi stawa ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá gún wà àlẹ́ àràṣì ẹ̀ kò sí ń gata àlẹ́ àràṣì ọlọ́run àlẹ́ àràṣì ọlọ́run sì ni fawqa sab'i samawat ó wà ní ẹ̀yìn sánmà keje ni ó tún ga ju sánmà keje lọ ajásí pé bá subhanahu wa ta'ala òun ló ga ju ga lọ kùrìsí yìí ọlọ́run ọba sì tún ní ọ̀fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ nípa àdínlẹ̀ yìí ntọ́ba fi lè mú àga fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ ẹni tí ó jókòó lórí àga ńkọ́ tààlàlọ́hù amma yushrikun gíga fún ọlọ́run ọba ọba táwọn èèyàn kèfèrí pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ ń kókun ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ lábẹ́ bẹ́ẹ̀ ajásí pé ńgbà tí mọ̀túmọ̀ la ilaha illallah ó tún ní májẹ̀mú tí màá sáré lọ síbẹ̀ ká bọ́ sórí nàwákídù májẹ̀mú la ilaha illallah tá a fi gbà yí pé ẹni tó wì yìí gbogbo ẹni tí májẹ̀mú yìí ọba ti sí ní ara ẹ̀ kọ́ gbà yí pé òun kàn ń wí lásán ni ẹni tó ń wí kò sàǹfààní fóun. gẹ́gẹ́ bí afọwọ́ ibnu taymiya rahimahullah bó ti ṣàlàyé ó ní alhadaf anahu laysa man qala la ilaha illallah muwahidan bal la budda min tawaffur ó ní hadafu wa àsùntà wa kìí ṣe pé kọ́mọnìyàn fi ẹnu rẹ̀ pé gbólóhùn la ilaha illallahu lásán bí kò ṣe pé àwọn mọ́jẹ̀mú ti ń bọ̀ yìí ó gbọ́dọ̀ pé sí onítọ̀ ńlọ́kàn tí mọ́jẹ̀mú yìí bá ti pé gbólóhùn la ilaha illallahu tó ń wí ọ̀sánfààní ń gbà wọn. mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ èyí tí gbogbo wa ti mọ̀ nì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni al-ilmu al-munafi lil-jahl al tó ń ti àìmọ̀kan dànù ìmọ̀ tó ń ti àìmọ̀kan dànù ìmọ̀ yẹn ni pé ntẹ́ èèyàn wí lẹ́nu yìí kéèyàn ọmọ ìmọ̀ ntẹ́ àwíjáde lẹ́nu ti ṣe gbólóhùn la ilaha illallah ká mọ ìmọ̀ tọrọ mọ òní àlẹ́ ilmu alimunafi lil jahal gẹ́gbọ́n lọ́wọ́ bá àlekẹ́lá yìí sọ yìí pé nínú surati Muhammad Quran chapter fifty seven verse nineteen ọlọ́run fa'lam annahu la ilaha illallah lọ́ọ̀mà wípé kò sí ọba kan tayọ ọlọ́run lọ́ọ̀mà ń bẹ̀ yẹn kì í ṣe pé káàkàn mọ́ lórí ahọ́n á lọ mọ́ tá a sì tún ṣiṣẹ́ tọ́ ni wípé ọ̀kan ṣoṣo òun ni ọlọ́run ara mímọ̀ yẹn ni pé àgbà yìí pé kọ́ọ̀lì kò sàmàwá ti wà láàrú wà máa fi hìmà ọlọ́run ọba lọ́ba tọ́jà sánmà àti ilẹ̀ àti ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ara mímọ̀ nù á lọ mọ́ ti fún tẹ̀dú ẹ̀ onílọ́wọ́n bá àlekẹ́ ọlágbàlérò pẹ̀lú pé fa'lam annahu la ilaha illahu. lẹ́yìn eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallama ó tún sọ fún wa pé mamata wahuwa ya'lam annahu la ilaha illallah dakhala aljanna ẹni tó bá ṣíwọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ sọ àánú sọ yìí muslim anabi sọ̀sọ́ alẹ́ ń bá ṣíwọ́ ọ̀sẹ̀ tó sì ní ìgbàgbọ́ tọkàntọkàn yìí pé kò sí ọba kan ọlọ́run tó sì ń ṣiṣẹ́ tọ̀ ọ́ onítọ̀hún padà wọnú ọgbà àlùjánnà eléyìí là ń sọ túmọ̀ sí jahal eléyìí yàtọ̀ sẹ́ni tí ń pariwo pé ọlọ́run ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ bí bó ṣe ṣàlàyé fún wa nínú tíra yìí náà yìí pé gbólóhùn ọlọ́run ọba tó sọ ahad asumudiya asumudiya ni tí ń bẹ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ ìkẹ́ fọ́mọnìyàn gbogbo ọmọnìyàn ni yóò jẹ́ kẹ́ fún lórí èpẹ̀ ṣùgbọ́n tó bá dijọ́ ọ̀dájọ́ kò ní jẹ́ gbogbo ọmọnìyàn ẹ rí i pé bí kèfèrí jí òsìn ọlọ́run tó fi èsùn tàbí tí òforí kanlẹ̀ rí láyé ẹ̀ tó bá jí làárọ̀ kùtùkùtù tó sì ní ṣọ́ọ̀pù tí ó lọ àbí tó níbi iṣẹ́ kan tí ó lọ gbólóhùn tí ọkọ̀ tẹnu ẹ̀ o kèésì kírun sùmọ̀díyà Allahu Samad ọba àjírònú kan àjírònú kan ọlọ́run òun àṣiṣẹ́ pẹ̀lú rahma ọlọ́run tààtàrẹ yọ arrahman ọba àjọkẹ́ ayé tí ó kí ọmọnìyàn gbogbo ọmọnìyàn pátá ní ọ̀kẹ́ ẹni tí ò sìn gbogbo wa pátá ní ọ̀kẹ́ bọ̀ tó yìí bákan náà á padà yọ rahimu ń òun ní ọ̀padà wá di ẹni tí ó sa àwọn èèyàn ẹni tí ó wàá sàkẹ́ yìí ó lẹ́ ń tọ́mọ̀ ìtumọ̀ la ilaha illallah tó sì ń ṣiṣẹ́ tọ̀ ọ́ tó ń sẹ́mọ́ sí ọlọ́run tó sì jìnnà sí ntọ́lọ́wọ́n bá àlékẹ́ọ́lá tó ní ká jìnnà sí. ẹlẹ́ẹ̀kejì aliyakin alimunafi lilishak aliyakin alimunafi lilishak amadaju tó ń ti iyèméjì ṣubú amadaju yẹn ní pé ká gbà yí pé gbogbo nkí ń pátá owó ọlọ́run lọ́wọ́ gbogbo ohun tí ń jẹ́ nǹkan láyé ọwọ́ ọlọ́run ló wà kò sí nǹkan tí bẹ tí ò sẹ́ni tó mú bẹ tayọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ilé ayé yìí bó ṣe tó yìí ọlọ́run ọba ní mú bẹ ẹjẹ́ àánú ti bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ látijọ́ èmi àti tijọ́ ń sẹ̀mí àgbọ̀ káwọn ará kọ́ńtínẹ́ǹtì míì kọ́ńtínẹ́ǹtì mẹ́jọ ní bẹ lágbàlá ayé tí wọ́n ti discover àgbọ̀ káwọn ará kọ́ńtínẹ́ǹtì míì àwa là ń sẹ̀mí láfíríkà ń sìn bóyá àwọn ará yúróòpù lápèjú kí ó ní gbogbo ẹ̀yin ará áfíríkà ẹ̀ mọ̀gbà wa o sámàmà ti fẹ́ jábọ́ lọ́dọ̀ wa ẹja àjọ tún ma a rí pé Faṣọlá lẹ́kọ̀ọ́ ó gbé jáde láìpẹ́ wípé tọ́mẹ́lá bridge wọ́n fẹ́ tún ṣe kíni o wọ́n fẹ́ tún ṣe bridge tó gba orí odò ọ̀sà tó gba bẹ̀ kọjá wọ́n fẹ́ ṣe kíni o wọ́n fẹ́ tún ṣe ẹ bá wọn ti tún ẹ wò wọn ti ṣe bridge yẹn ó ti pẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ wá wo sánmà káyé ó tó máa jẹ́ ayé ní sánmà ti wà ń bẹ̀ẹ́ kọlọ́ngọ bá àlekẹ́ ló tó ní kí baba wa ádámù alẹ́ ìsọ̀láàtù wọ́n àti màmá wa hawa pé ká máa bọ̀ wá sórí èpẹ̀ òní sámà tí wà ń bẹ̀ sámà tọ́lọ́ngọ bá àlekẹ́ ọlá sì dá yìí ó tún dá tọ́ba kọ́n àm tọ́ba kẹ́yìn ìpele lórí ìpele ni ti ń lọ méje ẹyọ kan bẹ̀ là ń wò yìí tọ́já sí pé tèmi àti yín wò lókè yìí gan bá gbójú òkè kùrukùru lásán là ń rí àìrí sámà sámà alákọ̀ọ́kọ́ gan àkèrí ẹ̀ńtọ́lọ́mbà fún láǹfààní àti sìnrìn àjò pẹ̀lú plane ti ń lọ ibi tí ó jìnnà bọ́yá bíi wákàtí mẹ́rin ni ó fi rìn tó bá dé òkè tán sámọ̀ èyí tẹ́mi àti yín wò tó funfun yìí yọ padà wọnú ẹ̀ plane wọ́n wọnú ẹ̀ dẹ́pẹ́ ń bá láyà tó bá yọjú bí gíláàsì yẹn kì í ṣe tí ó lọ orí o yóò wo bí gíláàsì báyìí yóò máa wo sámọ̀ míì lókè tí ó blue yóò sì máa wo míì lọ́ndà plane tí ó white eléyìí tá à ń wò yìí ni tó túmọ̀ sí pé táwọn èké ṣe sánmà alákọ̀ọ́kọ́ kurukuru lásán lélẹ́yìí lábẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó mú dúró láti ìgbà tó mú dúró tí òye jẹ rí òun gan lọ́lọ́run òun lọ́ba tó sì mú ilẹ̀ náà dúró tílẹ̀ òye jẹ tó sì papọ̀ sójú kan tí ń lọ bí ilẹ̀ oríṣi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun lọ́lọ́run lábẹ́ bẹ́ẹ̀ aliyekin alimunafi lishak kọ́mọnìyàn máa àmàdájú àmàdájú ti ń ti iyèméjì ṣubú òun là ń pè yí pọ́ ọmọnìyàn máa ń tí à ń pè ní ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ pé àkíyèsí mi àti ẹ̀yin nínú sùrọ́tùlẹ̀ nínú sùrọ́tùlẹ̀ Hujurat Quran chapter forty nine verse fifteen ọlọ́run ọba àlekẹ́lá sọ pé innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ẹ̀ẹ́dá wọn tá à ń pè ní múmìnì alẹ́dínà amanu billahi wa rasulihi ó làwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nu ọlọ́run gbogbo ń tọ́lọ́ sọ fún wọn pátá ni wọ́n gbàgbọ́ gbogbo ń tánà bisasa ń sọ pátá ni wọ́n tẹ̀lé fún màlàmìyẹrì táàbù wọn ò ṣe iyèméjì rárá lórí ìgbàgbọ́ wọn ti ọlọ́run ẹni mọ́ ọmọnìyàn ṣe iyèméjì ni pé èèyàn lè máa bi ọlọ́run lórí àlámọ̀rí kan tálámọ̀rí yẹn ò sì padà tẹ̀ èèyàn lọ́wọ́ lórí títí ń bẹ ọlọ́run fún pé nǹkan báyìí kórí bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ kọ̀ wá rí bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tí mòmìnì bá mọ tí ọlọ́run ó fi jìrọ̀ fún níjọ́ ọ̀dájọ́ lórí àdúrà tó ṣe ń lé ayé pé kọ́lọ́run ọba láàánú jùlọ kọ́ gba àdúrà hun tádùá yẹn wá rí bẹ́ẹ̀ tọ́ba di kìyàmọ́ ọlọ́run ó fi nǹkan kan jìrọ̀ fún tí ó wàá tàn mọ́ ipe ha kí ló dé tọ́lọ́run gba àwọn àdúrà tí mò ń ṣe ń lé ayé gan tọ́ba di gbangba kìyàmọ́ àwọn àdúrà tá a bá ara wọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run pé kọ́lọ́run ó gbà á tá a sì gbà ipò ńlọba tó tó wàá gbàdúrà fún tí ò wá rí bẹ́ẹ̀ kágbà yìí kọ́lọ́run ọba àlekè ọlá fi ṣe zukrun min zukratil janna ìfipamọ́ kan nu tọ́lọ́run ọba àlekè ọlá bá ní ìfipamọ́ nu ọgbà àlùjànnà ni gẹ́bà ní sọ̀sán ṣe ṣàlàyé pé tọ́ba àdìjọ́ náà ọlọ́run ó fi oúnjẹ yìí pé àdúrà rẹ tó ṣe ń jọba yìí ètò ṣe ń jọba yìí ètò ṣe ń jọba yìí ha kí ló dé tọ́lọ̀ ń gba ogun àdúrà tí mò ń ṣe gan tí ọ̀wá gbé ogun ẹ̀ fún mi lọ́jọ́ ti tòní. àlékínú àlìyẹ̀kín àlìmùnáfì lè ṣak àmàdájú tó ń ti iyèméjì ṣubú ọ̀ràn yẹn ní ká wípé ọlọ́run ọba lọ́ba tó tó nǹkan ṣe. bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú sọ̀hí muslim on ashadu an la illallah wa anna muhammad wa anna rasulullah láyùlkì lọ́hàbíhì abdan láyàlkì alọ́hùbíhì abdan gọ́yọ̀rọ̀ sàákín fìhà ìlà dàkọ̀lẹ̀ àlìjáná ẹni tó bá nígbàgbọ́ nù ọlọ́run tó sì gbà ipá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni onítọ̀hún ò ní gbé pàdé ọlọ́run níjọ́ ọ̀dájọ́ àyàfi kẹ́niyàn wà àlùjánnà kọ́lọ̀ ń kó sùnmi àti mọ́nà ẹni tí ó wà àlùjánnà. wọ́n jẹ́ oní kéèyàn ọgbà ń tọ́lọ̀ wọn bàbá sọ kọ́gbà yìí pé bẹ́ẹ̀ ni kò sí ọba kàtàyọ̀ ọlọ́run gbígbà yìí kọ́ wa máa ti àyígbà kọ́ máa ti ṣubú. gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékiọ́lá ṣe bu ẹnu àtẹ́ lu àwọn olùgbéraga nínú Al-Qur'an al ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ sọ yìí pé gẹ́bùsọ̀ wà nù sọ́tù sọ̀ fat Quran chapter thirty seven verse thirty five to thirty six ọlọ́run ọba àlekè ọlá sọ pé innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ẹ̀rí àwọn kan nu ọmọnìyàn tí wọ́n bá sọ fún yín pé kò sí ọba kẹta yọ ọlọ́run yastakbirun iyèméjì wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe mọ́tòmọ́tò ni ta ni ń jẹ bẹ́ẹ̀ lórí èpè yìí àwa la sì ní orí èpè lópin ìgbà tá à ń sẹ̀mí àwa la ní ẹ wá sọ fún mi mélòó mélòó ọmọnìyàn ló ti sẹ̀mí rí tá a padà gan ní ẹ̀ tọ́ba ṣe é pé èèyàn lè fi mọ́tò mọ́tò gbé yẹra ni àbágán ni ogúnlọ́gùn àwọn tó ti sẹ̀mí àbárí baba ńlá wa adam alẹ́ ìsọ̀látù wa salam àbára nàbí wa nuhu alẹ́ ìsọ̀látù wa salam àbágán ni ànábì wa ibrahim kódà àbábà ànábì wa musa alẹ́ ìsọ̀látù wa salam baba àjókòó pọ̀ kátó wa sànábì isa pabambari ànábì wa muhammad sallallahu alayhi wa salam nípa àdéhùn yìí mọ́tò mọ́tò ọjà nǹkan tí ọlọ́run ọba àlekè ọlá lòdì sí tó sì lè ṣe àkóbá fún ọmọnìyàn lórí ẹ̀pẹ̀. bákan náà muhammad sallallahu alayhi wa sallam ó pe àkíyèsí wa nínú àdìsí rẹ̀ kàtí bẹ́ẹ̀ bukhari àti muslim ó ní àpèjúwe nǹkan tí ọlọ́run ọba àlekè ọlárànmi wá ṣe lórí ẹ̀pẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ilẹ̀ ni tọ́lọ́run ọba àlekè ọlárọ̀jò sí ilẹ̀ tọ́lọ́run rọ̀jò sí àárín nínú ilẹ̀ ètí ọ̀fà omi mu tí ó sì wúlò fọmọnìyàn tí ó sì tún wu irúgbìn tó dáa bákan náà a sì tún rí inú ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ oko omi tọrọ yìí kò ní lè mú kò sì ní sàǹfààní fọmọnìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tó bá gbọ́ gbólóhùn mi anabi sàlám tí ó sì tẹ̀lé ẹni tó bá tẹ̀lé dà gẹ́gẹ́ bí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ra ni tó sì sàǹfààní tó tún sàwọn èèyàn láǹfààní ẹni tí ó tẹ̀lé yìí ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ oko tó gbọ́ tí ó sàǹfààní fún rẹ̀ kò tún sí èèyàn láǹfààní kọ́nà ọba aláàánú jùlọ kó jẹ́mi àti yín ó ṣe ara wa láǹfààní káàsì tún sàwọn èèyàn ní àǹfààní. tó tún tẹ̀lé ó ní nkìyàdù alimunafili tẹ̀lé kéèyàn sọ̀rọ̀ ẹ̀ dá rẹ̀ kó sọ̀bùmítà rẹ̀ fọlọ́n kó sì tẹ̀lé àṣẹ tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́ba ń inú mọ́jẹ̀mú ni kárí kúrò ń bẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún àsídìkù alimunafili kẹ́dí gbogbo tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́ba ń wí ká tẹ̀lé ń ti tòdodo eléyìí náà jẹ́ kan nínú májẹ̀mú tọrọ mọ́lá ilaha illallah. bákan náà àtìkà múnáfi lè ṣeré ní àfọ̀mọ́ lọ́kàn fún títọ́ lọ́hún tó ń sọ fún ayé pé ń ti ń jẹ́ ẹbọ a gbọ́dọ̀ jìnnà sí eléyìí náà jẹ́ kan nínú májẹ̀mú tá a gbọ́dọ̀ gbà wọlé ìyẹn ni tí ó gbọ́ fún àǹgbóló la ilaha illallah ẹlẹ́ẹ̀keje. alimuhabatu alimunafi alididiha kánífẹ̀ ọlọ́run dojú àmì ẹ rí i pé ọlọ́run ọba àlekẹ́ ọlá sọ fún wa nínú aya al-Qur'an al-Karim pé yẹ́bù sí wa nínú suratul Baqara ní aya one sixty five ọlọ́run ni wa minan nasi man yattakhidhu min dunillahi andada yuhibbunahu ka hubbillah amanu ashaddu hubban lillah ọ̀nbẹ́nu ọmọ nìyà tọ́jà yìí pé wọ́n mú nǹkan mí gẹ́lórogún nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ó sì ń bẹ́nu àwọn èèyàn tó jẹ́ mùmínì òdodo wọn ò ní nífẹ̀ẹ́ kankan tayọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run ọba láàánú jùlọ kó ṣàánú èmi àti ẹ̀yin lórí gbogbo àlámọ̀rí nígbà tí wàá mọ̀ ń tà ń pè ní la ilaha illallah tá a sì ti mọ àwọn mọ̀jẹ̀mú tó gọ́fànẹ̀ kí làwọn nǹkan tí ó bà á jẹ́ tọ́ ẹ̀pọ́ tó ń wí jáde lẹ́nu yìí ó ti bàjẹ́ àwọn àfa ṣàlàyé ẹ̀ tọ́pọ̀ kódà àwọn àfa àkà ti ń lọ bíi àfa Ibn Qayyim al-Jawziyya ọkà ní nǹkan ti ń lọ bíi twenty five ṣùgbọ́n máa mú wa ní ṣókíṣókí àwọn èyí tó bá ń wọnú ara wọn máa sọ dẹyọ kan ẹ pé ogun tá a sọ lè má ju bẹ́ẹ̀ dógún lọ. àkọ́kọ́ ń bẹ̀ tọ́jà pé ẹni tí ń pe gbólóńlá ìlàlà tó jẹ́ mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ sì ti mẹ́hẹ̀ ẹni tí ń pe gbólóhùn láìláì lálà lẹ́ńtọ́ jẹ́ mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ sì ti mẹ́rẹ̀ tí ó sì mọ̀ àkọ́kọ́ ń bẹ̀ òní eh, libasi lhalqa wal khayr kọ́mọnìyàn kọ́ wọ bọ́yá aṣọ kan ni wọ́n rán fún bíi bàǹtẹ́ ni o àbí ó ń dè ni o àbí ìfúnpá ni o tí ó máa wá ìṣọ́ àtààbò látara nǹkan tí wọ́n ṣe fún yìí tayọ lóhùn àbí òòka lápèjúwe bọ́yẹ̀ ní tí wọ́n sọ òòka kan fún tí wọ́n ń sẹ́rìn àjò òòka yìí lópin ìgbà tí bá ń bẹ lọ́wọ́ ẹ mọ́tò ò lè dànù tó bá ń bẹ nínú ọkọ̀ òun ẹ rí i pé njọ́ tí bá ń sẹ́rìn àjò lọ tí ó bá mú òòka yìí dání kété tó bá rántí kódà bí mọ́tò ń bá ti rin kílò mélòó kan yọ bọ́lẹ̀ torí pé ó ti so ọkàn rẹ̀ mọ́ ibi òòka òun ó sì ti bá tí ti sí lọ́wọ́ òun irúfẹ́ eléyìí kẹ́límà láìlà àìlàlọ́wù ti ń ṣe ó ti mẹ́hẹ̀ àbírú èmi àtẹ̀yìn tá a máa ń ṣe exam táwọn kan sọ fún wa yìí pé sórí exam tó ń lọ sí i sáwọ́ra ìfúnpá yìí sí apá gbogbo tí ọmọ jansa olówó rí ọmọ kọ tá a náà wá gbẹ̀mí lé kẹ́límà láìlà àìlàlọ́wù wa ó ti mẹ́hẹ̀ kí n má sọ jù láàrin o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó lè mú kẹ́límà lá ilaha illallah mẹ́hẹ tá a sì fura. ó ní arúkíyà albidẹ̀íyà tí wọ́n bá ní rúkíyà tó ń bidẹ̀íyà gẹ́gẹ́ bí àfàwà Ibn Qayyim al-Jawziya bí ó ṣe ṣàlàyé ẹ̀ ó ní òun náà ní èyí tó kó jọ pẹ̀lú àwọn gbólóhùn kan tí a rí túmọ̀ fún nínú Kùránì àbí èyí tá a rí túmọ̀ fún nínú hadith gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ àwọn gbólóhùn táwọn èèyàn máa ń sọ tí wọ́n máa pè gèdè tí wọ́n máa pọ̀fọ̀ lóríṣiríṣi ẹ rí i pé mọ̀rántì àfọ́ àkàtì yẹn lọ sọ pé ẹbí rúkẹ́ àti Yorùbá lọ fọ̀ kò sí ní tó burú mbẹ́ so rúkẹ́ àti Yorùbá tí wọ́n pè lọ́fọ̀ ó burú kódà ó tún bu òkè ó sì lè yọ ni lẹ́sẹ̀ ẹlẹ̀ téèyàn bá lọ wá tútú bá irú ẹni tí bá ń ṣe tí ń wárí fún báyọ̀ gò ní nkì ni o báyọ̀ yakẹ́ ní nkì ni o báyọ̀ bàtálà kẹ́ ní nkì ntí ń ṣe tó sì tún gbẹ̀mí lé ipò ń pe gbólóhùn lá ilà gbólóhùn lá ilà rẹ̀ ti mẹ́hẹ̀ kò fura ni gbólóhùn lá ilà rẹ̀ ó ti mẹ́hẹ̀ kò fura ni ká máa pọ̀fọ̀ ká máa wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí lè ba gbólóhùn la ilaha illallah tọmọnìyàn ṣe yọ bàjẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi kati bẹnu musnad imam ahmad ó ní na rúkọ wàtàmá ìmùwàtíwálá ṣìrìkùn ẹ̀rí rúkìá tọ́ka ní tẹ̀bọ́nù wàtàmá ìm àti nǹkan tá a sọ́kọ́ wàtíwálá àti oògùn ọ̀fẹ́ tá a máa ń ṣe láàrin ọkùnrin àtobìnrin anabi sallallahu alayhi wa sallam ó ní ṣírìkún ẹbọ ni o ẹni tí bá ń ṣe ẹlẹ́bọ níwájú Ọlọ́run a wàá rí i pé ogologo ẹni tí ń pe gbólóhùn la ilaha illallah if wọn lè máa pé six thousand lójúmọ́ tẹ́kọ̀ ti ní wàsífàárì ojúmọ́ nù six thousand yóò wí gbólóhùn la ilaha illallah tó sì ń ṣe àwọn nǹkan yìí ọkàn wí gbólóhùn sànni kò wúlò fún ó ti kú ònú gbólóhùn ti ń sọ ohun tó ń gan fúnra sí máa bákan náà nínú àwọn nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó lè mú gbólóhùn la ilaha illallah tá a mọ̀ sí gbólóhùn iman tó lè mú mẹ́hẹ̀ lọ́dọ̀ wa tá a sì fura òun náà ni atabaruku bil ashkhas atabaruku bil ashkhas atabaruku bil ashkhas yìí oníkéèyàn máa wá lùbáríkà pé ọ̀dọ̀ àwọn àfa àbáyìí lálùbáríkà wà àbọ̀dọ̀ àwọn sẹ́wù báyìí òun làlùbáríkà wà àbí kọ́ máa wo séwù kan kọ́ máa bá kó bàtà lẹ́yìn kọ́ máa bá kó agbádá kọ́ máa fọ́ra lẹ́sẹ̀ fọ́ra lórí wọ́n ní kí ló ń wá kó ní àlùbáríkà mò ń wá irú àwọn nǹkan báyìí nínú tí máa ń ba gbólóhùn láìláì lọ́wọ́ ọmọnìyàn jẹ́ ni téèyàn ò sì ní fura yóò bàjẹ́ fẹni tí ń ṣe yóò tún bàjẹ́ fẹni tí wọ́n ń ṣe fún tí ọkọ̀ fún wọn. èmùté dórí bóyá gíkan ló ń tè é nílẹ̀kùlé ilé ẹ̀ tí máa ń lọ wárí fún àbí òkúta lóní tí máa ń lọ wárí fún àbí òkúta ajárùlẹ̀ aswadu gan tá a mọ̀ sókúta ajárùlẹ̀ aswadu tá a máa ń pọ́n la tá a bá ń ṣe hajj àbá bá ń ṣe umra lèyìn bá ń lọ fara ra àbí ara kàába lèyìn ń lọ fara ra gbogbo eléyìí pátá ẹbọ ni nínú ìlànà ṣẹ̀ríà Islam a gbọ́dọ̀ jìnnà sí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kọlọ pati inú tó lè bá gbólóńlá ìlà àìlàlá ọmọ nìyẹn jẹ ni ẹ̀rí wa lórí eléyìí ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńgbà tí bàbá wa Umar bin Khattab radiyallahu anhu tí ó ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ ó wá débi hajarul aswad black stone yẹn ó wá ń sọ ń bẹ̀ yìí pé ilẹ̀ hajarul aswad inni a'lam èmi tó ń wò yìí mo mọ̀ annaka hajarun pé òkúta ni ọ́ látàǹfà ó lè fi sùtà kányà ó sì lè fi àǹfààní ò lè ṣe fún yàn wàláwùlà anani rọ àìtú rasulallahi sallallahu alayhi wa sallam yuqabbiluk ma qabbaltu tí ì bá ṣe pé mo rí oúnjẹ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó kún ọ la èmi gan ọba ti kún ọ la tó túmọ̀ sí pé kò sí tó fẹ́ ṣe fún wa èyí tí ọba ti wá sínú ẹ̀sìn á rí pànẹ́bí kan la fi kan la ṣùgbọ́n pànẹ́bí ọba ṣe àgbọ̀dọ̀ sọmọ́ a ẹlẹ́ẹ̀kẹrin ó ní azabuhu lẹ́gọ́ìrìlá kápá kápá nǹkan nítorí kíni o nítorí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́hún kápá nǹkan nítorí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́hún tá a bá pa nǹkan torí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́hún lápèjúwe ní ìtọ́hún bí ẹni tí ń pa nǹkan fún Ṣàngó àbí ń pa fógùn àbí ń pa fọya ìfẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ ọjẹ́ ọ̀kan nu ẹntì láìláì làlá rẹ ti bàjẹ́ kódà kó se kọ́mọ́ nẹyẹlé nìyẹn bá ń pa téèyàn ń da ẹ̀jẹ̀ rẹ̀ sórí kíni sórí ọṣẹ dúdú ti fi ń wẹ̀ irúfẹ́ eléyìí náà ń kọ́ ó ti bá gbólóńlá ìlà àìlàlà onítọ̀hún ó ti bàjẹ́ tí ò fún. ẹlẹ́ẹ̀karùn karùn ni ká jẹ́jẹ́ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún bóyá ntọ́ fẹ́ sẹ̀sám abẹ́ ntí ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run tí n bá sì rí kẹ́ni yìí á n sì gbìyànjú màá rí wípé ojúbọ òòṣà yìí màá lọ pẹran kan síbẹ̀ ìjẹ́jẹ́ yẹn tó yàtọ̀ sí tọ́lọ́hún á gbọ́dọ̀ dáwọ́ ẹ̀ ń bá wọn gbólóhùn láìláìláìlá rẹ̀ ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní ká wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́hún bóyá ń wá ọmọ àbí ń wá owó ọ àrí pé tọ́lọ́hún ó pẹ́ kó wọn fẹ́ kàn lọ sògùn owó àbí kó wọn lọ sọ́dọ̀ àwọn ẹni tó yẹ pé tí wọ́n máa gbà lọ́wọ́ ọ̀hún ọjà kúkọ kọ̀ọ̀kan lọ́lọ́sọ̀ọ̀sù irúfẹ́ eléyìí náà ń kọ́ ọjà nǹkan tó lè bá kéèyàn ṣe àpọ́ndùn fáwọn èèyàn àpọ́ndùn èèyàn ju àbí kọ́ máa wárí fáwọn èèyàn ju bó ṣe yẹ lọ irúfẹ́ eléyìí náà ń kọ́ ọjọ́ kanu ká tó lè ba gbólóhùn la ilaha illallah ọmọnìyàn jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ oní tọ́wáf kéèyàn wá ibi sàárè àwọn èèyàn tọ́jẹ́ ni ọlọ́run kọ́ wa lọ́ máa rọ kiri kẹ́ ẹ̀ bí n tí máa ń lọ sí láwọn ìlú kọ̀ọ̀kan láfíríkà káàkiri irú eléyìí náà ọ̀n ba gbólóhùn la ilaha illallah ọmọnìyàn ń wí ọ̀n bà á jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án kéèyàn lọ bá àwọn alágbègbà kó sì bẹ́ẹ̀ ló ṣe rí eléyìí náà jẹ́ kanú nǹkan tí máa ń ba gbólóhùn la ilaha illallah ọmọnìyàn jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá àbí ká sọ pé ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní pé kọ́mẹ́nìyàn kí nǹkan kan ṣẹlẹ̀ sí kọ́ a máa rò pé lágbájá ló fi ṣe mí láì màmá dájú òun náà jẹ́ kanú nǹkan tí máa ń ba gbólóhùn la ilaha illallah ọmọnìyàn nínú nǹkan tí máa ń bà á jẹ́ ni ọwọ́ ẹlẹ́ẹ̀kọkànlá òun ló jásí pé kéèyàn máa wárí fún bí irú òṣùpá àbí ìràwọ̀ pé tí ìràwọ̀ bá ti lè yọ àbóṣùpá bá ti lè yọ táìmù tí mo máa ń ṣe ẹbọ àbí táìmù tó wọ́n lọ pa ẹran kan ni àbádìrẹ́ kan ni ó ti tónu irúfẹ́ eléyìí náà ń kọ́ ọjẹ́ nǹkan tó lè bá gbólóhùn láìláì lálá ọmọ nìyẹn jẹ́ tí ó bá fura ẹlẹ́ ètò tẹ̀lé kéèyàn onífẹ̀ẹ́ nǹkan míì tọ́ta yọ ọlọ́run ju ọlọ́run ọba àlékè ọlá lọ òun náà ó lè bá gbólóhùn láìláì lálá ọmọ nìyẹn jẹ́ ètò tó tẹ̀lé òní kéèyàn ọfọkànbalẹ̀ sí ète tó lè wáyé láti ọ̀dọ̀ ọlọ́run ọba àná wa tààlà àbí ìdájọ́ látọ̀dọ̀ ọlọ́run pé èmi mi tí mo jẹ́ mùsùlùmí ọlọ́run lè dá mi nírú ẹjọ́ báyìí no èèyàn gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ wò èèyàn sì tún gbọ́dọ̀ jákàmùnà kúrò níbi ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run eléyìí jẹ́ àwọn nǹkan kan nínú àwọn kan tó lè ba gbólóhùn láìláìlá ọmọ nìyẹn jẹ́ àfijọ́ kan sọ ọlọ́run bí ọlọ́run àwọn gbólóhùn láìláìlá ntí ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ tá a sì ní fura ọlọ́run mọ́jọ́ wọnú sẹ́ wa àfijọ́ kan sọ ọlọ́run ọba àlekẹ́ ọlá bíi ọlọ́run à ń jẹ́ mùsùlùmí lórí ìpẹ́ ntí ọ̀sọ́ adìkì ní fura tá a sì máa rìn tá a máa yan fanda yìí pé mùsùlùmí ni wa ọlọ́run mọ́mọdé wa bá wa ọlá ìpè méjì lọ́dọ̀ ọlọ́run ọ̀lẹ̀ la ilaha illa subhanaka wa bihamdik nashhadu an la ilaha ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi